لا شريك له بين الأحكام لعباده في محكم تنزيله وأشهد أن نبينا محمدا عبده ورسوله وصفيه من خلقه بين للأمة الحلال والحرام وتركها على المحجة البيضاء صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم تفلحوا يقول عز من قائل يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون عباد الله دجداجوا à ń ṣe ìbéèrè lọ́pọ̀lọpọ̀ nípa al-ihtikar kí ló ń jẹ́ al-ihtikar tó tọ́ ni tàbí kò tọ́ àbọ̀ ń bẹ nínú ẹ̀ eléyìí tó tọ́ yàtọ̀ sí èyí tí kò tọ́ nínú ṣẹ̀ríà ẹ̀sìn Islam àwọn olùmọ̀sálàyé al-ihtikar gẹ́gẹ́ bí al-imam al-Jurjani. al al jurjani al rahimahullahu ta'ala inú tírà rẹ̀ at-ta'rifat ó ti ṣe ṣàlàyé ó ní al-ihtikaru hafsu ta'ami lil-ghala níta ń pè ní al-ihtikaru ó náà ní ká kóúnjẹ pamọ́ títí di ìgbà tí ó fi wọn ká kóúnjẹ pamọ́ títí di ìgbà tí ó fi wọn ó lò ní wọ́n ń pè ní al-ihtikar èyí túmọ̀ sí pé kíkó oúnjẹ pamọ́ dìgbà wọn ó ní al-ihtikar ibn al-athir rahimahullahu ta'ala nínú tírà rẹ̀ an-nihayatu fi gharib al-hadith òun ní al-ihtikar shira'u at-ta'ami wa wa yaghlu òun náà ní kára oúnjẹ kọ́ wa kó pamọ́ nítorí kí ó lè bá kéré jọjọ láwùjọ kó lè bá wọ́n kó lè bá tún wá gbówó lórí ó ń pè ní tara bẹ́ẹ̀ kó dín tó gbówó lórí alimami al-Jurjani àti ibn al-Athir ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì nítorí ká kó oúnjẹ pamọ́ dìgbò àwọn eléyìí ọ̀tọ́ka sí pé rírà lára ń jẹ tá a kó pamọ́ ó ṣeéṣe kọjá pààrà ó sì ṣeéṣe kọjá pé èrè wa tá a gbìn ni ó sì ṣeéṣe kọjá pé bíbùn ni wọ́n bùn wa làwọn akó pamọ́ dìgbò wọn ṣùgbọ́n imam ibn al-athir nínú àlàyé tiwọn ó yé nínú ọ̀rọ̀ tiwọn yìí pé al-ihtikar kíkó nǹkan pamọ́ kò lè jẹ́ ìkó nǹkan pamọ́ láì jẹ́ pé rírà lára eléyìí yọ èyí tó ṣe pé àwa la dáko rẹ̀ àwa kéré oko rẹ̀ àwa kó pamọ́ eléyìí ọ̀wá bẹ al gẹ́gẹ́ bí àlàyé. ابن الأثير الإمام ابن حجر رحمه الله إنه فتح الباري شرح صحيح البخاري أوصى فيها الاحتكار إمساك الطعام عن البيع وانتظار الغلاء مع استغناء مع الاستغناء عنه وحاجة الناس إليه وأني ní káwọ́ wọ́n mú oúnjẹ Kama máa retí ìgbà tí ọ̀wọ́n tó ti pàwọ̀ bùkátà láti jẹ́ àwọn èèyàn ṣe ń bùkátà rẹ̀ ká kó oúnjẹ pamọ́ ká wo wá máa ká má tà fẹ́ni tó ń bùkátà rẹ̀ ká ṣe láti fi máa retí ìgbà tó ń jẹ yóò gbowó lórí tó ti pàwọ̀ bùkátà fún jíjẹ àwọn ẹrú ọlọ́run ṣe ń bùkátà rẹ̀ kò sí ìyàtọ̀ láàrin àlàyé eléyìí pẹ̀lú àlàyé Al-Jurjani bí ìbá ṣe yí pé àwọn mẹ́nubà yí pé àsìkò táwọn ará sí yẹn ará nígbà táwọn ò bùkátà láti jẹ àwọn èèyàn sì ń bùkátà rẹ̀ nígbà náà àlàyé tí Ibn Hajar òun tún kún díẹ̀ ju àlàyé tàwọn tó síwájú lọ wípé al-ihtikar ó ń bùkátà kọjá pé yẹn àsìkò tá a rà sí kìí sàwọn là ń bùkátà rẹ̀ láti jẹ ṣùgbọ́n gbogbo èèyàn ń bùkátà rẹ̀ láti rà àwa wa kó pamọ́ wípé kò lè ba àwọn sí kó tó di gbàtàtà. alimami Shawkani rahimahullah nínú tírà rẹ̀ Nailul Awtar òun sọ pé al huwa habsu as-sil'i oní ẹni ká kó ọjà pamọ́ kámátà ká kó pamọ́ kámátà á rí i pé tàrífù aṣọkáni tàrífù fọtfọ àlàyé tiẹ̀ ọ̀fẹ́ púpọ̀ ọkárí oúnjẹ ó tún kárí ní tí èso oúnjẹ kò sì ṣe yàtọ̀ láàrin kọjá pé gbàtà ara yẹn bóyá àwọn èèyàn ń bùkátà rẹ̀ gbàtà wàá rà pamọ́ sáwọn èèyàn ń bùkátà rẹ̀ àbí wọn bùkátà rẹ̀ ó túmọ̀ sí pé wọ́n ń bùkátà rẹ̀ wọn ò bùkátà rẹ̀ tó o bá rajà tó kó pamá ó ti di al-ihtikar tí a bá wo ayé wa tó ní a rí i pé kíkó ọjà pamá ó ti tó ní ìtumọ̀ tuntun kò dúró lórí oúnjẹ tàbí ọjà míì rárá kódà al ó tún ti kárí gbogbo àwọn oríṣiríṣi nǹkan míì gẹ́gẹ́ bíi bíbá ni wá ọmọ sẹ́ bíbá ni polówó ọjà bíbá ni kó ọjà wọlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ alẹ́tìkárù tún ti wọnú ẹ̀ ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ gbà lórílẹ̀‐èdè àwọn kan ti lọ́ọ́ rìn pa wípé àfi lágbájá àfi tamẹ́dò ló lè máa kúrú ọjà báyìí wọlé alẹ́tìkárù náà ló náà bákan náà wọ́n lè sọ yìí pé gbogbo àwọn òṣìṣẹ́ tẹ́ bá fẹ́ gbà láti ìlú òkèèrè àsìkẹ́ gbọ́dọ̀ kọ́mpìnì báyìí tí ì bá ti sòun gbogbo ẹlòmíì tẹ́ bá bẹ̀ ẹ̀ kàn fowó ṣòfò lásán ni al-ihtikar náà ni wọ́n ń pè lẹ́yìn bákan náà wọ́n lè ní gbogbo òpolówó ọjà àsìkẹ́ gbé lọ sí iléeṣẹ́ báyìí iléeṣẹ́ míì kò gbọ́dọ̀ bá sorogún bẹ́ẹ̀ al náà ni wọ́n ń pè lẹ́yìn torí ẹ̀ á rí i pé ìmáa jẹ lórí àwọn èèyàn níbi gbogbo nǹkan pé àfi kọ́mpìnì lágbájá àfi iléeṣẹ́ ta mẹ́dò iná lọ́gbọ́dọ̀ sí nǹkan òun náà lábẹ́ òfin ṣẹ̀ríà al iná ni wọ́n ń pe gbogbo eléyìí báyìí kò sí ìyàtọ̀ láàrin ẹni tó kọjá pamọ́ àtẹni tó lẹ́nìkan ọ̀gbọ́dọ̀ kọjá wọlé àyàfo nìkan kò sí ìyàtọ̀ láàrin ẹni tó kóúnjẹ pamọ́ àtẹni sọ ẹnìkan gbọ́dọ̀ ṣe polówó ọjà àyàfi gbọ́dọ̀ lágbájá kò sí ìyàtọ̀ láàrin gbogbo wọn nítorí pé ẹni tó bá ti ní òun ọ̀fẹ́ rẹ nìkan tí ọ̀bọ̀ ń díje nínú tó ń ṣe ìtumọ̀ rẹ̀ ní al kí ni ìdájọ́ al nínú sharia islam al kíkó nǹkan pamọ́ eléyìí tó jẹ́ ìwọ̀ ona náà ní kéèyàn owó wọ́n mọ̀ nǹkan téèyàn fowó rà májèmọ àkọ́kọ́ nù kọjá pé wọ́n lò fowó rà ọwọ́ kó pamọ́ pẹ̀lú ẹ̀mí ipò ń retí ìgbà tí ọ̀wọ́n májèmọ kejì nù òun retí ìgbà tí ọ̀wọ́n májèmọ kejì nìyẹn kìí pé ọ̀rà kó pamọ́ òun fi ń retí ìgbà tó ta lọ́pọ̀ fáwọn èèyàn rárá ìwọ ọ̀rà oko pamọ́ òun retí ìgbà tí ọ̀wọ́n gógó tọ́ àṣẹṣẹ̀ ta fáwọn èèyàn kí sì pọ̀ ọ̀rà oko pamọ́ de ìgbà tó wàá tà fáwọn èèyàn ní ọ̀pọ̀pọ̀ kí gbèsè ayé olè bá dẹrùn fún wa rárá yálà ntọ́ ọ̀rà pamọ́ yẹn ọjọ́ oúnjẹ ọjọ́ oúnjẹ gẹ́gẹ́ bí dàbínù gẹ́gẹ́ bí ẹ̀zẹ̀bí gẹ́gẹ́ bi gàrí gẹ́gẹ́ bi èlùbọ́ gẹ́gẹ́ bi iṣu gẹ́gẹ́ bi àgbàdo gẹ́gẹ́ bi ìrẹsì àbí kuti tiẹ̀ jẹ́ nǹkan kan nínú àwọn nǹkan tó so yìí pé òun gángan fúnra ara rẹ̀ kìí so oúnjẹ ṣùgbọ́n wọ́n máa fi ṣe oúnjẹ wọ́n máa fi kí oúnjẹ lẹ́yìn kó oúnjẹ ó lè bá a lọ lẹ́nu gẹ́gẹ́ ẹran gẹ́gẹ́ bí epo gẹ́gẹ́ bí ata gẹ́gẹ́ bí iyọ̀ kọ́ wa kó wọn pamọ́ nítorí kó lè bá ta wọn ní owó tí wọn gegege sí iye tí wọ́n rà ní ìgbà tí bùkátà àwọn èèyàn sí nǹkan yẹn tó bá di kó lágbára eléyìí ìní wọn ń pè ní alẹ́tíkà ṣùgbọ́n o tí ọ̀kan nínú àwọn méjèèmú wọ̀nyí tí ó ti pé ajẹ́pẹ́ al-ihtikar kò ní jẹ́ haram nínú òfin ṣẹ̀ríà al-ihtikar tí àwọn májẹ̀mú tá a wí bá pé sí lára haram ni ọjà tá a kó pamọ́ tó ṣe pé rírà lára a sì ra a fi ń retí ìgbà tí ọ̀wọ́n gógó tálíbà dá fáwọn èèyàn lówó tó wọ́n kì í ṣe pé à ń retí àti tà fáwọn èèyàn lẹ́dínwó ní ìgbà tó bá wọ́n. kí nǹkan yẹn ó sì jó oúnjẹ tàbí ntọ́jú oúnjẹ kọjú oúnjẹ tàbí ntọ́jú oúnjẹ ráìsì ni ẹ̀wà ni èso ni àgbàdo ni dáwà ni jéró ni gbogbo àwọn nǹkan wọ̀nyí tọ́jú oúnjẹ àti ntọ́jọ́ tó bá yẹ pé ló kó pamọ́ èèwọ̀ ni àbí kó tiẹ̀ jẹ́ pé kì í so oúnjẹ gangan ṣùgbọ́n wọ́n máa fi tún oúnjẹ ṣe. gẹ́gẹ́ bí ẹran tí wọ́n fi ń kí oúnjẹ lẹ́yìn epo tí wọ́n fi ń ṣe bẹ̀ òróró tí wọ́n fi ń ṣe bẹ̀ iyọ̀ tí wọ́n máa fi sínú oúnjẹ ṣúgà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tọ́ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tó ṣe pé àníyàn rẹ̀ òun náà ní kí wọ́n ta lóòótọ́ wọn gégége ní ìgbà tí kìnìún bá di àwọn eléyìí haram ní nínú òfin ṣẹ̀ríà ṣùgbọ́n tí ọ̀kan nínú àwọn májẹ̀mú yìí tí o bá ti sí ń bẹ kì í ṣe ń ta kórìíra ẹni pé náà lópin ìgbà tí ọba jẹ́ ọjà yìí ọ̀pọ̀ ọ̀pọ̀ lọ́jà kì í ń wọn a lè ríra níbikíbi ọwọ́ àwòwọ́ kí wọ́n ra pamọ́ kò sí tó burú owó lásìkò tí wọn náà rà ó dínwó gan gbogbo èèyàn náà ló ṣùgbọ́n tó bá yẹ pé ìgbà tó ọrọ̀ àjọ tó kó pamọ́ ọrọ̀ àjọ lásìkò tó ṣe pé kọ̀ rọrùn kọ̀ dẹ́rùn fáwọn èèyàn láti rà gan ni ìgbà náà ni wọ́n wá rà ló kó pamọ́ ó tún wá ń retí pé wàá tún ta ní iye tí ó wọ̀n sí iye táwọn èèyàn ń ra nísìn eléyìí ló jẹ́ haram nínú òfin ṣẹ̀ríà eléyìí túmọ̀ sí wípé kì í ṣe gbogbo nǹkan tá a bá rà pamọ́ táà retí ìgbà ọ̀wọ́n iná ní ṣíṣe bẹ́ẹ̀ jẹ́ ìwọ̀ nínú òfin ọlọ́run èyí tí ó jẹ́ ìwọ̀ òun náà ni tó bá jẹ́ tó ń jẹ tó bá kó ń jẹ lára pamọ́ àbí nǹkan tó jẹ́ pé òun náà wọ́n á máa fi wọ́n á máa fi sàáyàn tó ń jẹ sí ìlàbára pamọ́ táà retí kí nǹkan yẹn wọ́n èèwọ̀ ni o bákan náà kọjá yìí pé nǹkan tá a fẹ́ kó pamọ́ yẹn rírà làwa náà rà ṣùgbọ́n ẹni tó ṣe é pé kìí ṣe pé òun rà wọ́n bọ̀ ni kìí ṣe pé ọ̀rà ó ẹ̀ ni kìí ṣe pé ọ̀rà èrè oko rẹ̀ ni ọ̀rọ̀ tí wọ́n ń sọ nípa kíkọ́jà pamọ́ kọ̀ kárí òun nítorí pé kọ̀ọ̀rà ó gbìn ló ó dáko rẹ̀ ni kìí ṣe pọ́ọ̀rà bíbùn ni wọ́n bùn kìí ṣe pọ́ọ̀rà jíjogún ló jogún rẹ̀ eléyìí jíjí ìwọ yẹn kò kárí tiẹ̀ ẹni tó wá ra yẹn kọ́tẹ́pá nìyẹn tiẹ̀ òní kò ń rà nítorí kò ń tún retí gbà tí ó wọ́n ju ti sin lọ kò lè bá ta lọ́wọ́n gógó àmọ́ tó bá ti pọ̀ rà nígbà ọ̀wọ́n yẹn àníyàn rẹ̀ sì ní pé ńgbà tó bá di ọ̀wọ́n gógó òun máa dí àwọn èèyàn lówó sí iye táwọn èèyàn bá ń tà ní ìgbà náà eléyìí náà kò ní í jẹ́ wọ̀ bákan náà èyí tó tún dé wọ̀ ọ gbọ́dọ̀ jẹ́ pé ara pamọ́ ọpẹ́ wa fún ìgbà kan kó tó di pa kó jáde fún títà. ó sì tún ajẹ́pá níyà rẹ̀ òun náà ní pé ọ̀fẹ́ sí ojú àwọn èèyàn dárin ó jẹ́ wọn gbà kálukọ́ bákò rẹ̀ sọ̀rọ̀ nígbà tí wọ́n bá rà tó bá ṣe bẹ́ẹ̀ èèwọ̀ lélẹ́yìn nínú òfin ọlọ́run bá wa àwọn kan wá wà nínú àwọn olùmẹ̀sìn Islam nínú àwọn Hanabila Hanafiya Shafi'iya táwọn wò yí pé al-ihtikar ọ̀ma lórí oúnjẹ lásán kìí so oúnjẹ nìkan láà lè ra pamọ́ àwọn wò pé gbogbo nǹkan ni ọ̀tọ́ kára pamọ́ gbogbo nǹkan ni ọ̀tọ́ kára pamọ́ lásìkò tí nǹkan yìí wọ́n kọ́ wa kó pamọ́ dé ìgbà tí ó tún wọ́n bẹ́ẹ̀ lọ wọ́n ní gbogbo nǹkan tó mi èèyàn bùkátà kí ìsẹ̀mí rẹ̀ ó lè bá a rọrùn gbogbo nǹkan tó ní í ṣe pẹ̀lú kí ayé àwọn èèyàn ó lè bá a dẹ́rùn a gbọ́dọ̀ rà pamọ́ gbogbo tó ní í ṣe pẹ̀lú kí ìsẹ̀mí àwọn ẹranko kó rọrùn a gbọ́dọ̀ rà gbogbo tó ṣe páàlì sẹ̀mí láì jẹ́ pa nílò rẹ̀ èèyàn gbọ́dọ̀ rà pamọ́ àbí tó ṣe é pé táwọn èèyàn bá rí i ìnira bá wọn nínú ìgbésí ayé wọn a gbọ́dọ̀ ra ru rẹ̀ pamọ́ a gbọ́dọ̀ ra pamọ́ káfí máa retí ìgbà tí wọn jù bẹ́ẹ̀ lọ tá a bá wọ̀rọ̀ àwọn olùmọ̀ye a rí i pé lódodo ọ̀rọ̀ wọn ní tùmọ̀ tó torí pé àdéhìí tó kọ́ wá lọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam tó ṣe kára nǹkan pamọ́ léwọ̀ níṣẹ́ ló dá lórí òróró òróró ni wọ́n ṣe béèrè pé sọtọ́ka àràpamọ́ àbí ọ̀tọ́ka àràpamọ́ anabi sallallahu alaihi wasallam sì ní kọ̀tọ̀ láti mẹ́rin láti wá sọ pé oúnjẹ àti gbogbo tí wọ́n bá máa fi tọ́jú oúnjẹ tí wọ́n máa fi ṣe oúnjẹ kọ̀tọ́ka àràpamọ́ nítorí pé tí àdéhùn mú wa òun lóúnjẹ ṣùgbọ́n àwọn olùmọ̀ tí àwọn wòye wípé oúnjẹ nítorí ìsẹ̀mí ọmọ èèyàn ó dá lórí ẹ̀ bẹ́ẹ̀ bá gba àwọn èèyàn láàyè láti máa róúnjẹ pamọ́ dìgbà tí wọ́n gógó kó lè máa bá afárá ní àwọn èèyàn ó ṣeéṣe kọ́ ọmọ bá bẹ́ẹ̀ kú ó ṣeéṣe kọ́ máa ṣe sábàbí ikú ọ̀pọ̀lọpọ̀ nítorí pé ńgbà tá a bá rún jẹjẹ báwo ni sẹ̀mí ṣe fẹ́ rọrùn bẹ́ẹ̀ náà ni wọ́n wòye báwọn nǹkan mí bẹ tí èso ń nù gbèsè ayé tó pé ọmọ èèyàn bùkátà tí fún torí bàbá tún nǹkan náà ní o eléyìí àwọn kankan ń bẹ pẹ́pẹ́ à ń bùkátà láti lò nínú ìgbésí ayé wa bíi bàtà èèyàn ra bàtà pamọ́ kọ́ máa retí ìgbà tí ọ̀hún torí pé ọmọ èèyàn kò lè rọ gbogbo wa láti rìn láì bọ́ bàtà títí dé gbòòrò bẹ́ẹ̀ ni táwọn èèyàn ra sọ pamọ́ kò lè rọ wá lọ́rùn láti máa rìn òwò kẹwàá ra pamọ́ dìgbà tí ọ̀hún kọ̀ kọ̀tọ́ gbogbo ntọ́mi èèyàn fúnfẹ́ mi amẹ́bí kára lẹ̀ ní ìsìn kára pamọ́ kára lé kára pamọ́ kára mọ́tò kára pamọ́ ká máa retí ìgbà tí wọ́n wọ̀n bó o nílé ọsẹ̀mí bó o nílé wàá sẹ̀mí bó o nílẹ̀ wàá sẹ̀mí bó o nílẹ̀ wàá sẹ̀mí bó o ní mọ́tò ọsẹ̀mí bó o ní mọ́tò ọsẹ̀mí eléyìí ò sínú túláàsì kan torí pé torí àìbámà náà lọ́lọ́run ṣe ṣẹ̀ṣẹ̀ fún kálukú máa ṣẹ̀ṣẹ̀ sá yéé sì ṣe dandan wọ́n pé wọ́n lo onílé tó ń gbé o lè háyà rẹ̀ so wọn a sọ pé má ra lè pamọ́ dìgbò wọn má ra lè pamọ́ wọn rárá o eléyàn kò sí wàhálà ń bẹ èèyàn lè lọ ra lẹjọ rẹgẹdẹ kó tó didi ìlú kan kọ ọmọ bùtà dìgbà tí ọba wọn kọ sẹkù dìgbà ọba wọn kọ ọmọ wa kò sí wàhálà ń ọba tà tán torí pàníyàn tiẹ̀ ní pọ́n ta ńgbà ọba tà tán wà yọ nítorí pé ilẹ̀ ta kò yàtọ̀ sí búrẹ́dì àti mílíkì àti magi tá a tò sórí igbá ìyàtọ̀ wọn kàn ní pé bàbá oní magi bàbá oní búrẹ́dì bàbá oní ṣúgà àwọn tètè máa tà wọn máa rà mí wọn máa tà wọn máa rà mí ṣùgbọ́n tí ẹ lè pẹ́ jọjọ kó tó di kó rí ta mùtí ọba tà ọyọ zaka rẹ̀ ọ̀nbẹ nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí imaamu malik rahimahullah tí wọ́n sọ yìí pé tó o bá talẹ̀ tó o ti lánìyàn pọ̀ tà níjọ́ tó o bá tó tà ọ yọ zaka ọdún kan fún tówó rẹ̀ bá tó ní sọ́ọ̀bù lápèjúwe èèyàn ti nílẹ̀ yìí láti bí ọdún mẹ́wàá ó sì ti ní láníyàn pé wọ́n tà ó ti sí sọ́jà ọlọ́run amẹ́ni tí ó rà wá àfi lẹ́yìn ọdún mẹ́wàá gbà tí wọ́n rà lẹ́yìn ọdún mẹ́wàá àwa awòye tí wọ́n rà owó tí wọ́n rà ó tó ní sọ́ọ̀bù ó tó ní sọ́ọ̀bù zakia ó tó yí téèyàn ní téèyàn fi yọ zaka ṣé zaka ọdún mẹ́wàá ni ó yọ fúnlẹ̀ ń nígbà tó ṣe pọ́dún mẹ́wàá ló ti ṣe sórí igbá gbóǹfẹ́ ta àbí zàkọ ọdún kan ṣoṣo ní ọyọ fún ìmáàmù wa Malik rahimahullah wọn ní zàkọ ọdún kan ní ọyọ fún torí tá a bá ní ọyọ zàkọ ọdún mẹ́wàá zàkà gan lè gbọ́n gbogbo owó lọ ìdá kan nínú ogójì bá a bá yọ ọrú lọ́nà mẹ́wàá a ti yọ ìdá mẹ́wàá nínú ogójì nù owó ń tán lọ́nà bọ́wá dé gbogbo di ọdún ló tó tà ń kọ́ gbogbo owó tán. torí ẹ máàlìkù ní zaka ọdún kan ní ọyọ àwọn yòókù sọ pé iye ọdún tó ṣe kó tó ta zaka iye ọdún náà ní ọyọ ajẹ pé yọyọ tó bá pé ọdún mẹ́wàá ló tó ta yọyọ ìdá mẹ́wàá nu ogójì nù lórí ọ̀rọ̀ tiwọn tọ èyí sọ fún yàn pé má ra lẹjọ èyí sọ pé má ra lẹjọ fún títà èyí sọ pé má ra mọ́tò jọ fún títà torí lẹ́yìn bá a ní bá a ní. kò kó bá ìgbádùn wa nínú sẹ̀mí ilé ayé wa ṣùgbọ́n nǹkan tó ní í ṣe pẹ̀lú ìgbáyé gbádùn wa ẹnìkan gbọ́dọ̀ rárú rẹ̀ pamọ́ kó máa fi retí ìgbà tí ọ̀wọ́n o. láyé òde òní tábàwọ̀ ẹ̀sìn Islam látijọ́ tí Islam tó ti dé náà ló ti mẹ́nu bà káràkátà ó sì mẹ́nu bà ìkówójọ. E gba ọ̀nà tọ́tọ́ ó sì àwọn ọ̀nà tí ọ̀tọ́ ó sì wọ́n léèwọ̀ àwọn á nínú òfin ṣẹ̀ríà wípé islam gbà láyè kan nídìí òwò kan wípé ẹnìkan ló máa ṣe irú ẹ̀ àwọn èèyàn yóò pọ̀ gbọ́dọ̀ bá ṣe o kò síbi tí islam ti sọ bẹ́ẹ̀ ìgbà tí wọ́n mọ̀ pé tó ń ṣe pé ọ tó bá yẹ pé irú náà pẹ́ lómi kó ló ṣe islam sọ kó kò pé kò pé dìgbà tó bá fún ọ lọ́wọ́ kó tó darapọ̀ mọ́ ní irúṣẹ́ bẹ́ẹ̀ ìsìláàmù ni gbogbo wa pátá pẹ̀lú òmìnira wa là ń bẹ ọlẹ́tọ̀ọ́ láti jẹ́ pé irun tí lágbájá ń ṣe iná ni wọ́n náà ń ṣe irun tí ń rọ ni wọ́n náà ń rọ irú ọjà tí ń ná ni wọ́n náà ń ná irú ọjà tí ń tà ni wọ́n náà ń tà irú tí ń ṣe ni wọ́n náà ń ṣe láì jẹ́ ipò ọgbà yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ wọn nítorí pé gbogbo apáta àdọ́gba o gbogbo apáta àdọ́gba nípa òmìnira àti sentí ọba pé wa fún àti máa rí jẹ àti máa rí mu lópin ìgbà tó bá ṣe pé níta ń ṣe yẹn kọtakọtọ lọ́wọ́n bá wa bí Islam ti ṣe rí nu Islam ò ní sọ pé nítorí pé ẹ̀yin lẹ́ ń ṣe búrẹ́dì ẹ̀yin ẹni àkọ́kọ́ tí ń ṣe búrẹ́dì ń lu yìí ẹnì kò tún gbọdọ̀ ṣe búrẹ́dì mà ìjọba ti láńsẹ̀nsì yín pé nìkan lẹ gbọdọ̀ máa ṣe búrẹ́dì àà ah, o. Ah ẹjẹ́ lómìnira ò ṣe tiẹ̀ ẹ jẹ́ kí àwọn èèyàn kún lómìnira láti ṣẹ̀ṣà láàrin búrẹ́dì òun ṣúgà àti búrẹ́dì òun yọ̀ láàrin búrẹ́dì tí wọ́n ṣe bí àtẹ àti tí wọ́n ṣe bí ìkúùkù ètò àwùkálukú kọ́ wà àbùrọ̀ wa sọ fáwọn èèyàn pé ńgbà tí lágbájá ti ṣe ẹlòmíì ò tún gbọdọ̀ ṣe má èèyàn jẹ́ ni tí ń gẹrí fáwọn èèyàn ọwọ́ á nígbà tó yẹ kó lòun kọ́kọ́ bẹ̀rẹ̀ orí gígẹ̀ fáwọn èèyàn ládùúgbò ẹlòmíì tún gbọdọ̀ gẹrí ńbẹ̀ mọ́ pé kíni kíkálukú ọmọ gẹ́tì ẹ̀ dáadáa ni ẹni tí wọ́n bá rí pọ́tí àwọn lọ gẹ lọ́dọ̀ rẹ bí islam ti wá ti ṣe winu pé gbogbo yín lẹ lómìnira ẹ gbọ́dọ̀ pé nítorí páwa la ọjà yìí ẹlòmíì ò tún gbọ́dọ̀ wọbẹ tájà má àbà ilẹ̀ ìṣe ti yìn ilẹ̀ tọ́ lọ́wọ́n bá ní gbogbo lómìnira òfin ọlọ́run nítorí bá pé ọ ní o ṣe bá pè mí náà ní kí n ṣe bó tilẹ̀ pé nínú làákàyè ọ̀bá làákàyè nígbà ẹni àkọ́kọ́ ẹnìkejì òun tẹwà ẹnìkẹta ń tẹwà ojú kan náà ni wọ́n sì wà wá fura wípé gbogbo èèyàn tí ń tẹwà ti pọ̀ ju ẹni tí rẹwà jẹ lọ tẹni tí ń ra nǹkan tó bá ti kéré sẹ́ni tí ń tà ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà làwọn ẹni tí ń tajà padà sílé tà tó bẹnu làákàyè kémi gbogbo èèyàn ti ń tà yìí lọ́yẹ̀ kémi máa tà láàrin yìí ẹ jẹ́ kémi náà máa tà nǹkan mi nítorí ó ṣe é ṣe ń gbà mí pẹ́ẹ́pẹ́ ni tí ó rẹwà ó tún bùkátà láti ra ráìsì léyìí tó ṣe é pé wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ síbò míì ní jìnnàjìnnà kó tó ni ẹ jẹ́ mi ọmọ ta ráìsì láàrin àwọn ẹni tí ń ẹ jẹ́ kí mi ọmọ ta su láàrin àwọn ẹni tí ń ta ráìsì àtẹ̀wà ẹ mi ọmọ ta nàmá láàrin àwọn ẹni tí ń ta ráìsì àti su àtẹ̀wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so kika torí di eléyìí àmọ́ tá a bá wò ètò owó àti ètò owó lọ́dọ̀ àwọn òyìnbó àwọn alágbárí irọ́ lọ́dọ̀ tiwọn àwọn ní ìlànà kan ìlànà yìí pé lágbájá nìkan la gbà kó ṣe ẹlòmíì ò tún gbọdọ̀ bá a dùn má eléyìí jẹ́ ìlànà àwọn òyìnbó òyìnbó náà ló gbégbé kúgbé wọ àwọn orílẹ̀-èdè tiwa náà wọ́n á sọ yìí pé ìgbà tó jẹ́ pé ẹ̀yin làwọn license ipe kẹ́ ẹ máa ṣe coca-cola ẹnìkan ò tún gbọdọ̀ ṣe coca-cola mọ́ láyé yìí àfi company coca-cola ẹ̀yin làwọn license ipe kẹ́ ẹ máa ṣe pepsi-cola ẹnìkan ò tún gbọdọ̀ ṣe pepsi-cola yẹn má tí ì bá ṣe company tiyín tẹ̀ bá wá ṣèṣì tẹ́yìn náà lọ́ọ́ ṣe coca-cola ọlọ́pàá tí wọ́n fi máa wá yín ká tí wọn bá rí mú nàìjíríà wọn tún sọ̀rọ̀ yín lé ọlọ́pàá àgbáyé lọ́wọ́ interpol pé gbogbo ibi tẹ́ bá wọ kún kó yín wá torí kíni torí pé ẹ ti lu òfin tó ní ẹnìkan ọgbọ́dọ̀ ṣe coca-cola láyé o àfi kọ́ńpìnì coca-cola mo rò pé ẹ̀yin náà sọra pé irú rẹ̀ ń ṣẹlẹ̀ láyé ìyẹn jẹ́ burúkú bẹ́ẹ̀ lux tẹ́yìn náà bá ní ẹ ti máa gbárí tí wọ́n ti ń ṣe lux ẹ̀yin náà ṣe máa ṣerú ẹ̀ wọ́n palẹ̀ ẹ̀yin mọ́ni bẹ́ẹ̀ náà ni àwọn mọ́tò yẹn ẹni pé tẹ́yìn náà bá fẹ́ rọ mọ́tò ẹ gbọ́dọ̀ wá nǹkan kan níwájú àti lẹ́yìn mọ́tò tí mọ́tò yóò fi yàtọ̀ sí gbogbo mọ́tò tí wọ́n ti ṣe rí láyé tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n lèyàn ó sùn kù sí ìrìn wọn sọ pé tàwọn lẹ jí ṣe so bẹ́ẹ̀ òyìnbó ló gbérú àṣàkáṣà yẹn wá tó sì di pé ẹ̀yin ò lè ṣe nǹkan kan ihtikar náà wọ́n ń pe gbogbo eléyìí nu sẹ̀ríà ẹ̀sìn Islam pé ńgbà tó jẹ́ pé àwọn alákọ́kọ́ ṣe o àwọn aláwo wọ́n ma ẹnìkan ọ̀gbọ́dọ̀ ṣe ma. àwọn oògùn wà tí wọ́n ṣe láyé tó yẹ pé àwọn oògùn yìí ó wúlò fọ́pọ̀lọpọ̀ àwọn àmójì máa sọ mí yàn ẹnìkan ṣoṣo tó wá kọ́kọ́ sí oògùn yẹn ó lè jọ England oògùn yẹn wá di kárí ilé kárí oko kò síbi tí wọ́n ti ra oògùn yẹn lágbàńlá yìí àwọn èèyàn wá sírò rẹ̀ pé lójúmọ́ kan ọlọ́run lọ mọ iye millions of dollars tí ń wọnú àkáǹtì bàbá tí ń sóògùn yẹn whereas àwọn èèyàn míì náà wà tí wọ́n tọ́dí kí ni wọ́n fi sóògùn yìí tó sì rọrùn fáwọn náà láti rọrú rẹ̀ tó sì jẹ́ pé àwọn egbògi táwọn lò ó tún dínwó nílùú tiwọn ju ìlú tiẹ̀ tóun ti ń wa egbògi yẹn lọ lọ́nà tó ṣe pé táwọn bá ṣe ògùn yẹn jáde lọ́dọ̀ tàwọn dípò tá à ń fi ra tábìlẹ̀tì ẹyọ kan lọ́gọ́rùn-ún náírà àwọn ṣetán láti máa tà fún wa ní kọ́bọ̀ mẹ́wàá káyé ó tún lè di rọrùn tí wọ́n bá dánrú ẹ̀ wò wọ́n palẹ̀ wọn mẹ́ni wọ́n nítorí pé ẹni tó kọ́ sí òun iná ló wọ́n máa jẹ láéláé náà làwọn ọmọ rẹ̀ wọ́n máa jẹ títí táyé ó fi dàlùkìyàmà ẹ̀yin ọ̀yà lọ sí ti ń mì ni kọ́ jọ́ tiẹ̀ kọ́ jọ́ tiẹ̀ so eléyìí gbogbo ẹnbẹ́nu tó yìnbó mu wa láti fi mú kí àwọn èèyàn dẹrú fáwọn kan kápá kan wọn máa ṣẹrú fápá mi. láyé john ní middle age àwọn ọba ọba lóyìnbó kọ̀ọ̀kan àwọn ni wọ́n ti kọ́kọ́ dá kínní yẹn lẹ̀ àwọn ni wọ́n máa ń fún àwọn èèyàn lọ́wọ́ pé ìwọ ni mo gbà fún kíkọ́ ọmọ sí búrẹ́dì gbogbo orílẹ̀-èdè yìí o ẹlòmíì ò bọ́ ọdún o wọ́n nìkan lọ́mọ tún bá dà sí gbogbo orílẹ̀-èdè yìí o ẹlòmí ọ̀gbọ́dọ̀ bọ́ dúró wọ́n nìkan lọ́mọ kanlé fáwọn èèyàn lórílẹ̀-èdè yìí o ẹlòmí ọ̀gbọ́dọ̀ bọ́ dúró tẹlómi bá fẹ́ kanlé lẹ́yìn ètò nǹkan lọ́wọ́ wọ́n tò lẹ́yìn ètò nǹkan lọ́ ni so àwọn olórí wọn àwọn náà ti bẹ̀rẹ̀ rẹ̀ ní ìgbà tó wá di wípé ayédayé ọ̀làjú burúkú ti sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí wọn àwọn tí wọ́n á dára sáwọn arọ́yìn torí di eléyìí a rí i pé gbogbo ètò òyìnbó ń sẹ́wọ̀n náà làwọn náà mú àwọn orílẹ̀-èdè wa ó ti di wípé ẹnìkan wà tóun sọ wípé wọn ò gbọdọ̀ tún jẹ́ kẹ́lòmíì kókóró ọjà báyìí wọlé má àfonìkan ìjọba sì gbà fún ọ̀rọ̀ amọ́tò fún àwọn custom ọ̀rọ̀ amọ́tò fún àwọn asọ́bodè láti fi máa dẹ́dẹ́ lòmíì tọ́ba fẹ́ gbọ́n kórogún nínú kíkó ọjà yìí wọlé ìjọba sì ń gbà kó wọ́n máa ṣe bẹ́ẹ̀ nítorí pé àwọn náà ti gbàgbẹ́ tẹ́lẹ̀ àwọn náà sì ń wòye pé nínú kó nìkan wọ́n máa dá sí ìbẹ̀lẹ̀ gúnjẹ tàwọn náà wà ẹnì yóò kú ọba àkú kò sí ń tọ́ka wọn ṣe ń tó sì dá lélẹ́ yìí báyìí. a rí i pé ní ọ̀pọ̀lọpọ̀ ààyè ní ọ̀pọ̀lọpọ̀ ààyè lónìí àwọn iṣẹ́ wà tó ṣe pé tí ìwà mẹ̀kúnnù tó bá ra tẹ̀lé owó jọ tí wọn náà lọ fẹ́ máa ṣe irú ẹ̀ àwọn tó jẹ́ pé wọ́n ti wà nídìí sẹ́yìn ti tó ti di bàbá àṣàlẹ̀ nídìí ká hùwà àkà àwọn di ọ lọ́nà lọ́nà tí wọn náà fi ní rí sẹ́yìn ṣe pípín àwọn nìkan ọwọ́ àwọn táwọn wà ń yìí náà ni àwọn oníjẹ́kẹ́lómi ọ̀wọ́ bẹ̀ tí wọ́n bá mú ọ lẹ́rọ̀ tó o bá ṣe é mú ẹ̀rí kí wọ́n tún bẹ̀rẹ̀ sí ní sáàgùn sí ọ lọ́nà tó yẹ pé gbogbo owó tó lò tẹ́lẹ́jọ́ tó fi máa yẹn òní tó lọ́wọ́ gbogbo eléyìí al ni wọ́n ń pè kọ́dà al-ihtikar ọwọ́ láwùjọ wa ọ̀wọ́nu ọwọ́ wa lónìí lẹ́yìn bá kó wọ̀lú kan nínú àwọn àlù Yorùbá yìí tẹ́ sọ pé iṣẹ́ ọwọ́ kan eléyìí tó ṣe

òjijì ńlẹgbẹ réèkánná réèkánná náà bẹ̀rẹ̀ torí ẹ ẹnìkan ọgbọ́dọ̀ tún bá ń ṣiṣẹ́ ọhún àyàfi kọjá ipò wa gba yọ̀ǹda lọ́dọ̀ yín eléyìí ló fà á ló sì jẹ́ pé wọ́n mara wọn àwọn ẹni tí ń tẹ̀fọ́ wọ́n mara wọn àwọn onírú wọ́n mara wọn àwọn ẹlẹ́pà wọ́n mara wọn àwọn ẹlẹ́wà wọ́n mara wọn àwọn gẹ̀rígẹ̀rí wọ́n mara wọn la ilaha illallah tẹlifí bá ti wọ bẹ pé ń bo ni wọ́n ti yìí ń ti gbogbo eléyìí wọn ń pè ní monopolation Islam ọ̀fẹ́ ẹjẹ́ àwọn èèyàn nísìmì ẹjẹ́ àwọn èèyàn lómìnira àà ń wá tó fi a fi wá kan náà tó fi pé mi ò tún kan máa fi ká wọ gbogbo eléyìí monopolation ni ń pè láì jẹ́ kó darapọ̀ mọ́ yín kẹ́kí gbogbo yín ó lè bá àjọ ọmọ sí kàfárà lù torí ńgbà tó bá ti dẹgbẹ́ wọ́n gbé nǹkan kékeré kíní iye báyìí láwọn máa ta ọ́ ẹni tó bá sì ta níye tó dín sí i báyìí báyìí ni ó rí fún wọ́n tún máa gbéra wọn ṣépè ẹni tí ò tí ì da fún ti ń ṣépè fún rẹ̀ so gbogbo orú àwọn àwa ìwà burúkú ni ẹ̀tìkáàrò ni wọ́n ń pè kọ́ bẹ́ẹ̀ náà ni iṣẹ́ ọwọ́ ńkọ́ iṣẹ́ ọwọ́ ẹ̀yin ṣiṣẹ́ bíríkìlẹ́yà tẹ́ bá fi lè wọ̀lú nìsín tẹ́yìn náà ń kéde sáwọn èèyàn pẹ́ ń ṣiṣẹ́ bíríkìlẹ̀ àpọ́n gbéṣẹ́ fún yín iṣẹ́ àkọ́kọ́ tán bá gbé fún ọ tó o bá ti wẹgbẹ́ karamba níhun bóyá náà ló ṣe ma ọgbà ma ò ní ṣe tán ma torí tán bá ti gbé fún ọ ò ní láti parí iṣẹ́ òun wọ́n lé ọkọ́ òǹdí rẹ ni ipò ẹgbẹ́ bíríkìlẹ̀ èwo ni wọ́n wà ṣé ọ̀rẹ́dẹgbẹ́ ni àbí ìfẹ́sowápọ̀ èwo ló tọba ní òsínú ọ̀kankan nu wọn pé à ó lè ṣiṣẹ́ ńlẹ̀ yìí àfi kọ́ kọ́kọ́ wọ ẹgbẹ́ wọn kórin iṣẹ́ rẹ ni wọn bá sì kórin iṣẹ́ rẹ tọ wọn náà mọ ti ọ̀dà gbogbo eléyìí wọn ń pè ní alẹ́tíkà kọ́dá ìwà àbàjẹ́ lásán ni eléyìí báyìí ó fi hàn wá pé lábẹ́ òfin ọlọ́run bá wa ó káwọn èèyàn kú wọn lómìnira kẹ́nìkan ọmọ sì nira sí ọmọlàkejì rẹ̀ mọ́rajà kó pamọ́ kò fi máa retí ìgbà tí wọ́n wọ̀n torí kò lè bá ta lọ́wọ́n gógógó fáwọn èèyàn ìwọ ọ̀fẹ́ kẹ́nìkan fara ni ọ́ èyí ṣe tí wọ́n mọ̀ fara lọ́mọ tọ́mọ tọ́mọ fara ni ọmọ làkejì rẹ ìwọ ọ̀fẹ́ kẹ́nìkan gbégi dínà rẹ èyí ṣe tí wọ́n mọ̀ gbégi dínà ọmọ ìyá rẹ aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiru rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله داج داج أوان أواديث النبي محمد صلى الله عليه وآله وسلم أنتم تقاسيكم kárọ ọjà kó pamọ́ lásìkò tó wọn ká lè bá àwọn àtà fáwọn èèyàn nígbà tí wọn wọn gegege láti lè bá afárá ni wọn nítòtọ́ka sí pé àṣìṣe ni ó wá nínú hadithi Ma'mar ọmọ Abdillah radiyallahu anhu an rasulillahi sallallahu alayhi wa sallam qaal la yaxtakiru illa khati' wọ́n lànà bí sallallahu alayhi wa sallam wọ́n lẹ́nu kò ní kó ọjà pamọ́ de ìgbà tí ó wọ̀n gógógó àyàfi kó jẹ́ aláṣìṣe eléyìí fi hàn wá pé kó ra ọjà lásìkò tó ti wọ́n kó wá kó pamọ́ dìgbà tí ó tún wọ́n ju bẹ́ẹ̀ lọ kó lè bá afárá ní àwọn èèyàn àmì ìpalásìṣe ní ọ̀nà o ẹni tó sì pè ọ́ lálásìṣe òun náà lànà bí Muhammad sallallahu alayhi wa sallam. ntẹ̀yìn ọ̀sẹ̀ tẹ̀yìn ọ̀fì jẹ́ níire lọ́yẹ̀ kẹ́yìn ọ̀sọ̀jú kòkòrò kìí ṣe ntẹ̀yìn ọ̀ma ṣe tí ó sọ yàn dẹ́ni ibú aláìda. sunna tún fi hàn wá bí kíkà máa ra ọjà ní ìgbà tó wọn kákó pamọ́ dìgbà tí ọ̀wọ́n gógógó sábàbí kan ni nínú sábàbí tí máa mú kéèyàn di aká tó sì máa mú kí ó sunna anabi sallallahu Alaihi wa sallam fi hàn pé a máa sọ̀yàn dáká tí ó káwọ́ táwọn máa kárí ó rí dànù subhanallah ó sì máa ń ṣe sábàbí kéèyàn di olòṣì torí pé ọwọ́ náà lọ́fẹ́ fi káwọ́ àwọn máa kárí ó sì rí dànù àìfẹ́ jólóṣì iná ló mú ọmọ akọ́jà pamọ́ ọlọ́run ó sì fòsì yóò fi ta ọ́ ó wá nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Umar ọmọ Khattab kọ́lọ̀ wọn bá kó yánu sí qala sami'tu rasulallahi sallallahu alayhi wa alihi wa sallam yaqul man ihtakara ala almuslimina ta'aman darabahu allahu biljudami waliflas rawahu ibnu majah bi isnadin sahih onímọ̀gbọ́tà nàbí sallallahu alayhi wa sallam ti ń sọ wípé ẹnikẹ́ni tó bá kó oúnjẹ pamọ́ ó kó pamọ́ sí àwọn mùsùlùmí. ó kó pamọ́ kó lè bá di ọ̀wọ́n gógógó ìgbà náà ló tó ń tà Ọlọ́wọ́n ọba wa yóò dẹ àrùn kíká lọ́màka ọlọ́run ọba ọ̀dẹ̀ sí yóò rè lọ́màka dànù Ọlọ́wọ́n ó sì tún fi òsì ó fi ta eléyìí fi hàn wá pé nítorí burú gan ni o èèyàn wá pé bàbá òun kì í saka ìyá òun kì í ṣe aká. ìmọ̀ wá ní àrùn ẹ̀tẹ̀ àrùn aká lọ́gbà wá dọ́dọ̀ tóun àti ọ̀pọ̀lọpọ̀ àwọn míì náà tá à ń rí ní tó fà fún wa nù ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba yóò dẹ àrùn aká sí ọwọ́ akun tó fi máa kawó bàbá ọ̀kánjúà ìyá olójú kòkòrò ebi ọmọ aka náà ló ti ré dànù ọmọ aka kan èsì ré dànù kẹ́ni tó nílùú ọwọ́ bẹ́ẹ̀ kó tún gbé kùkùté bẹ́ẹ̀ àwọn èèyàn nítorí pé àbùkù ńlá ni torí ẹ má ṣe o má dàn o nítorí lè mú kí àwọn ọmọ akáàrí ó lè dànù òsì lọ ń bẹ̀rù òsì lọ ń sá fún tó ń fi rajà kó pamọ́ pé kó lè bá di ọ̀wọ́n gógógó kó lè bá ta fáwọn èèyàn lọ́nà tí ò ní dẹ̀ wọ́n lọ́rùn òsì ń gan lọ́lọ́wọ́n bá wa ṣèṣe tiẹ̀ sọ́ra fún má jẹ́ nìkan nínú ẹni tí wọ́n fọwọ́ ara rẹ̀ bá tiẹ̀ jẹ́ kọlọ ma sì wá lọ́kàn nínú ẹni tí wọn máa fọwọ́ ara rẹ̀ bà ara rẹ̀ jẹ́ bákan náà súnà anabi sallallahu alaihi wasallam ó tún fi hàn wá o pé gbogbo ara ọjà pamọ́ lásìkò tí ọjà ń wọ́n tọwọ́ ara pamọ́ kó pamọ́ dìgbà tí ó tún wọ́n sí kó lè bá a máa tà fáwọn èèyàn lọ́wọ́ gógógó kó lè bá a fara ni ẹni tó bá ṣe bẹ́ẹ̀ dájúdájú ọlọ́run ọba kò sí ń tọkọ ọlọ́run pẹ̀lú ẹ̀. kò sì sí tó kù náà pẹ̀lú ọlọ́run kọ́ máa lọ lọ́ọ̀rẹ̀ ọwọ́ nínú ẹgbàá ọ̀rọ̀ látọ̀dọ̀ abdullahi bin umar radiyallahu anhuma látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ni man ihtakara ta'aman arba'ina alayla fakad bari amin allahi ta'ala wa bari allahu ta'ala min rawahu al-imam ahmad bi isnaadin sahih. ó ní anabi sallallahu alayhi wa sallam ó lẹ́nikẹ́ni tó bá kó oúnjẹ pamọ́ fún ogójì ọjọ́ ó kó pamọ́ nígbà tó wọ́n kó lè bá ta lọ́wọ́n gógógó ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ dájúdájú ó ti má pamọ́sẹ̀ kú lọ́dọ̀ ọlọ́run kò sì ṣe ń tọkàn ọlọ́run ọba tó ga náà pẹ̀lú dájúdájú ó ti má pamọ́sẹ̀ kú lọ́dọ̀ ọlọ́run kò sì ṣe ń tọkàn ọlọ́run ọba tó ga náà pẹ̀lú ìwà burúkú níwà yìí ìwà tí sọ ní ìdálásìse ìwà burúkú níwà yìí ìwà ìwà tó lè mú kárí níkàdánù ìwà tí ò dání ìwà tó lè mú kí ó sì ọ́ táyàn ìwà burúkú gbáà ni ìwà tí ó sọ̀yàn dẹni tó mọ́pá mọ́sẹ̀ kú lọ́dọ̀ ọlọ́run tí ó sì mú kọjá pé kò sí tọkọ lọ́n náà pẹ̀lú èèyàn ẹni tó ń ṣe irú ẹ̀kọ́ dẹ́kun ẹ̀ ẹni tó ń ṣe bẹ́ẹ̀ kọjá wọn bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ láwùjọ lónìí irú agbárí irọ́ bẹ́ẹ̀ làwọn máa lò lórúkọ pàwọn gbọ́n àwọn máa ń táwọn ṣe wàá ra ọjà jọ lásìkò tí ọjà wọn kó lè bá àtún wọn sí ju bó ti ṣe wà lọ nígbà tí wọn rà kó lè bá wàá fara ní àwọn èèyàn bíi tiẹ̀ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ àwọn àtúbọ̀tán burúkú tí ń retí rẹ̀ náà là ń gbọ́ yẹn o ṣùgbọ́n tó bá ṣe pé ọjà tí wọ́n rà àsìkò tó dínwó jọjọ lọ rà àwọn èèyàn bùkátà rẹ̀ kí wọ́n máa rí lọ́jà àwọn èèyàn mówó lọ́jà kí wọ́n bá wọn fẹ́ rà kí wọ́n ní kò sí àsìkò náà ni wọ́n rà pamọ́ tó sì jẹ́ pé rírà tó rà pamọ́ yìí báyìí ọ̀rá nítorí àti fara ní àwọn èèyàn tó wá dìgbà tó ń tà tówó tó ń tà lé sígbà tí ọ̀rá kò sí tó burú nu eléyìí lábẹ́ òfin ọlọ́run ṣùgbọ́n ẹni tó rà lásìkò tó ti wọ́n tẹ́lẹ̀ táwọn èèyàn ń dọ́jà tí wọ́n ń wá tí wọ́n ò rí ohun tí wọ́n rà kó lè bàa pé ọ̀wé tó kú lọ́jà òun fẹ́ ká kó lọ́jà tẹ́ bá débẹ̀ díẹ̀ tẹ́ rí gan ẹ̀ má tó fi wá máa ta iye tó bá wù òun lọ̀rọ̀ tá à ń sọ ń bá wí o èyí tí hadith sì tọ́ka sí òun náà ló ń jẹ ṣùgbọ́n a rí nínú àwọn olùmọ̀ àwọn ìtàn sọ pé nǹkan míì náà tí èso ń jẹ nínú tọ́mọ èèyàn ń bùkátà òun náà yẹ kọ́ wọnú ẹ̀ a sì tún rí gbà wá látọ̀dọ̀ àwọn sàbí ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn náà sọ̀rọ̀ nípa rẹ̀ Umar ibn al-Khattab radiyallahu anhu oni aljalibu marzuqun walmuhtakiru mahrumun. ومن احتكر على المسلمين طعاما ضرب ضربه الله بالإفلاس والجذام أني أني كني تبع لقوة جوالي ọlọkọ afáwìyàn látọ̀nà tó jìn ọsọlé ayé wọn di rọrùn ọsọsẹmí wọn di gbẹdẹmukẹ òun ló forí lagbó òun ló ṣe wàhálà ọlọkọ ọjà wa ọlọkọ oúnjẹ wa fáwìyàn láti ta fún wa káwọn náà lè ba àrùn jẹjẹ ní rọrùn ó lọ́lọ́run ọba yóò máa sínú àrísìkì fún ru wọn o ṣùgbọ́n ẹni tí ń kọjá pamọ́ tó jẹ́ pé òun rà lásìkò tó wọn ó ti ká gbogbo ẹ̀ kúrò lọ́jà ó lè ba àwọn ju ó ti ṣe wọn lọ mahrum eléyìí àìní lọ́lọ́run ọmọ àfi ṣe tiẹ̀ o ọlọ́run máa dínà ma òní ní tó ọ̀wé ètò nínà jàǹbá ọ̀ máa ṣe ẹnikẹ́ni tó bá sì kó oúnjẹ pamọ́ sí àwọn mùsùlùmí tí ò jẹ́ wọn ó rí jẹ ọlọ́run ọba yóò dẹ òṣìṣì yóò sì fi àrùn aká tí kani lọ́mọ aká tí rí dànù ọmọ aká ọwọ́ àti tẹsẹ̀ ọlọ́run ọba dẹ̀ sí i ó sì wá látọ̀dọ̀ aṣíwájú wa Uthman ibn Affan radiyallahu anhu radiyallahu anhu wípé Uthman máa ń kọ̀ fáwọn èèyàn anil hikra ó máa ń kọ̀ fún wọn láti kọjá pamọ́ nígbà tó wọn tí wọn fi máa retí ìgbà tó tún wọn gógógó sí i torí di eléyìí ọdọwọ àmì ọdọwọ rẹ pípẹ́ apáyọ ọlọ́run kábẹ́rù rẹ owó làwọn ń pè lónìí ọ̀ràn ní já sí tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù èrè làwọn ń pè lónìí òfò ní padà já sí níwájú ọlọ́run ẹlẹ́dàá wa ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ká rántí pé èyí tọ́lọ́run bá bá kọ́ mọ́kálukú pé yóò ní lárúzìkì kò ní sáláì ní kó tẹ́rí gbà sọ. So èyí tó lọ ń sì pé èèyàn ní ní kọ́dà tó bá ṣe bí a ń gba owó èèyàn láàárọ̀ nígbà tọ́sìn ibà yóò tún ti fi owó èèyàn sílẹ̀ torí ẹ̀ ìbẹ̀rù ọlọ́ọ̀dọ́wọ́ wa o èyí tó ní onítàsí rẹ tẹni ẹlẹ́ni ní di máa wá owó gbọ́nà tó dáa mẹ́sẹ̀jọ́ nínú àwọn ọ̀daràn mẹ́sẹ̀jọ́ má sì ṣe jẹ́ ẹni tí ó ṣe sábàbí kọjá yìí pé ó ti mọ́ pámẹ́sẹ̀ kúrò lọ́dọ̀ ọlọ́run ọba tó ga tí ọ̀wá ní sentọ́kan ọlọ́run ọba tó ga pẹ̀lú ìwọ náà ká mọ́ á kó ọjà pamọ́ dé ìgbà tí ọ̀wọ́n a sì ti sọ̀rọ̀ àwọn ọjà náà a ti sọ̀rọ̀ ọjà tí ò ní wọnú ẹ̀ ká mọ́ kó ètí ọ̀tọ̀ pamọ́ bí oúnjẹ jíjẹ àti ní tísẹ̀mí àwọn èèyàn dá lórí ká mọ́ kóru wọn pamọ́ àwọn aburú wa ń bẹ gan o ọ̀ ń tọ́ka sí pé ẹni tó bá ń ṣerú ẹ̀ ẹ̀mí burúkú lẹ̀mí ti ń bẹ lára rẹ̀ ẹni tí máa ń kọjá pamẹ́dìgbà tí ọ̀wọ́n ẹ̀mí burúkú lẹ̀mí ti ń bẹ lára rẹ̀ nítorí pé ìwọ fẹ́ pa àwọn èèyàn lẹ́kúnrẹ́rìn ni ìwọ fẹ́ fara ni wọ́n kí ìwọ fi lówó ọjà tó ṣe pé ìwọ rà lẹ́gbẹ̀rún mẹ́wàá mẹ́wàá lásìkò tí gbogbo èèyàn tún pariwo kó ti wọ́n aṣọ ọ̀rá ni kọ́ mọ́ bàá sí lọ́jà mọ́ nígbà tó wá di pé kò sí lọ́jà mọ́ rárá tí gbogbo èèyàn wá ń tó wá sósì ọwọ́ abẹ àwọn abẹ́sìnkáwọ̀ rẹ ike kí wọ́n máa kéde ká pé a lè ríru ọjà o àwọn ọmọ ibi tá a ti lè rí ṣùgbọ́n ẹni tó ní ó ní tí èèbá ṣe ọgbọ̀n ẹgbẹ̀rún náírà àwọn ò ní tà la ilaha illallah ẹgbẹ̀rún ni wọ́n rà lásìkò tí gbogbo yẹn ń pariwo pọ́nwọ́n ọ̀wá ni ẹgbẹrún lọ́nà ọgbọ̀n lọ́màtà jẹ́ ẹ̀ ṣèbí náà lọ jẹjẹ títí tó yọ máa jẹ́ ǹso Amini ni lórí pẹ́mi burúkú ní bẹ́ẹ̀ lárọ̀ ọ̀daràn rẹ èyí sì sẹ́ni rí ẹni tá a rìn náà kó tá a yẹra ni ọ́ èyí sèyàn gidi bákan náà nínú aburú tó wà ń bẹ̀ oníke gbogbo ẹni tí máa ń kó ọjà pamọ́ nítorí kó lè bá kó ìnira báwọn ẹrú ọlọ́run ọba wa ẹ sì yéwu olúwa rẹ̀ wípé eré ní pé ìyà ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run eré ní pé àwọn ìlérí ìyà tá à ń sàlàyé wọn yìí ó rò yí pé wọ́n lọ́ọ́ kà lọ́mọ àka ọmọ àkàrí ó rè dànù ó rò péré ni Ọ dé òṣìṣẹ́ ọláyé ń bì ó rò péré ni wàá dẹni tó ṣe ti mọ́pá mọ́sẹ̀ kú lọ́dọ̀ yóò sì jẹ́ pé kò sí pẹ̀lú ẹ̀ eré ní ó ẹ̀ wọ́n máa mọ́ bá mọ́pá mọ́sẹ̀ kú lọ́dọ̀ òun ẹ̀ẹ́n aláṣìṣe mọ̀lẹ́ntì máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n ní àwọn táwọn ní ẹ̀ṣẹ̀ aláṣìṣe la ilaha illallah bákan náà ẹ̀rí ká máa kọjá pamọ́ ìyí máa dojú ìyí máa mú káwọn èèyàn dojú ìjà kọra wọn yóò sì mú kí àwọn kan wọn kọ̀yìn síra wọn ìmúra ẹni lọ́tà yóò gbogbo láwùjọ nítorí pé tí mo mà ipò wọn máa máa ra ọjà yìí pamọ́ ni lásìkò tó ń wá lẹ́gbẹ̀rún mẹ́wàá mẹ́wàá torí kó lè bá máa tà fáwọn alọ́gbọ̀n ẹgbẹ̀rún kó lè bá tó sara níwá sí i ẹ dákun tani ẹni tí wọn máa ro rere ro kò sí kódà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rà wọn kó ń bẹ pẹ̀lú ìbẹ́lọ̀ lọ́kàn àti lórí ahọ́n pé kọ́nà ó tiẹ̀ dẹ́ná síbi tí ń kọjá yìí pamọ́ sí kí gbogbo ojú náà àbí kó tiẹ̀ pa gbogbo owó yìí tán kó pòórá mọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni nítorí wípé ìwọ fẹ́ fowó ẹkúnrẹ́ rínú àwọn èèyàn kọ̀yìn sí ọ wọn ní fẹ́ rí ọ ìdí inú táwọn èèyàn ti kórìíra ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó torí pé ọ̀pọ̀lọpọ̀ olówó níbi tí ọba ti sí payọ̀ lọ àwọn ọkọ̀ láti tún fara ní àwọn èèyàn kí wọ́n tún fún òróró ara wọn kí wọ́n tún dà sínú owó wọn nítorí pé kò sí payọ̀ lọ wọn ò ní kọ̀ láti sọ ọjà di ọ̀wọ́n gógó nítorí kí sẹ̀mí ọmọ bá rọrùn fáwọn èèyàn bó wọn sì wá fẹ́ràn rẹ̀ kàmá kọjá pamọ́ ó máa ń dà lóru ọmọ àwọn kó yíjọba gan padà wọ́n gbàjọba mẹ́rin tí ń ṣèjọba lọ́wọ́ nísìn ìyẹ̀fun tó ń fi ṣe búrẹ́dì kí gbogbo ẹni tí wọ́n ń ta fúláwà kó wọn kó pamọ́ kó láwọn ọ̀tá mọ́ lórílẹ̀‐èdè bòmí wàhálà ìjọba ọ̀dàrú jọ náà nítorí pé sẹ̀mí tí wọ́n dúró lórí kájẹ búrẹ́dì ni tá a bá débi tí wọ́n ti ń ṣe búrẹ́dì tá a rí búrẹ́dì rà orílẹ̀ lè dàrú torí ẹ̀ gbogbo orú eléyìí kò ní jẹ́ káwọn èèyàn rẹ́dọ̀ fi lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ ló ṣe jẹ́ ọ̀ràn yẹn lórí ìjọba gan fúnra rẹ̀ káwọn náà kó wọn máa gbọ́ gbogbo orú ọ̀rọ̀ tá à ń sọ yìí tẹ́ bá fi lè gba àwọn kan láàyè kọjá pé wọ́n ń ṣe manipulation wọn ò jẹ́ kí ìdáhùn yẹn ń bùkátà ọmọ tẹ̀ wọ́n lọ́wọ́ ní rọrùn wọn ò jẹ́ kí wọ́n dọ́jà kí wọ́n rọ́jà rà ní rọrùn gbogbo orú rẹ̀ máa ń ṣàkóbá fága bábà tẹ jókòó létẹ̀ fẹ́ dìde o àgàtẹ jókòó létẹ̀ fẹ́ dìde o yìí máa ń ṣàkóbá fún un nítorí pé ńgbà tára bá ní àwọn èèyàn wọ́n mọ̀ pé yóò da àfi káwọn yí padà torí ẹ kọ̀tọ́ kún ọmọ kọjá pàmò rárá bí ti wùlé òkèrè mà èrè díẹ̀ tọ́lọ́mù bá ọ sàn ju èrè púpọ̀ lọ tí ó sọ ní dẹni ọmọ rẹ rí dànù ọ sàn ju èrè púpọ̀ lọ tí ó tún padà wá sọ ní ọ sàn ju èrè púpọ̀ lọ tí ó sọ ní ọjà pamọ kì í mú káwọn èèyàn jọ máa yára

kí wọ́n dọ̀tá ara wọn ni ọ̀dọ̀ wọn wá jẹ́ máa tọ́ba jẹ́ náà bá ti lánìyàn pé tá a máa o aburú ń bẹ́ẹ̀ o tá a bá sì ti ń ṣe bẹ́ẹ̀ ẹ sọ fún o irú àtúbọ̀tán burúkú ti ń retí rẹ o owó lé ayé ayé la bá ayé náà la fi sí ètò wa banilẹ́rù jù ní pé ayé tó bá yẹ kó àríkó lọ ni kò bá tiẹ̀ sàn ipò ńlọ kó bá mi àmì mi àti ẹ̀ náà lájọ wà títí so yóò kó bọ́ ó sì ní iye ìgbà tó lò dà tó fi pátì fẹ́ lomi ṣé kò wá yẹ káwọn náà yarí fún bí ó ti tó àsìkò tó yẹ ká yarí fún wíwówó lọ́nà tí ò dáa ká má jọ́ka nínú ẹni tí wọ́n máa wówó gbọ́nà tí ò dáa ìwọ ń gbọ́nu ń gbọ́ nìkan wípé oògùn owó ló ṣe èyí tí wọn náà ń ṣe yìí sí ògbóró. ọ̀ ń gbanu bú ẹnìkan ológun owó ló ṣe sówó èlé náà ń sí òbúrú ọ̀ ń bú ẹnìkan ológun owó ló ṣe tí wọ́n wá ń jí tó lóòbúrú gbogbo wọn pátá inú agbọn ọ̀daràn iná ni wọ́n dà wọ́n sí lábẹ́ òfin àtẹni tó owó àtẹni tó pé ń fara ni àwọn èèyàn rówó àtẹni tó jẹ́ pé èèyàn ló ń jí gbogbo wọn dị òfin Ọlọ́run ọdara ni wọn wọn sì bọ́ lọ́wọ́ bá wa pàdé torí di eléyìí má ọyá sí ọ nígbà tí wọn náà hùwà ọ̀daràn kan láti kówó lé ayé yìí jọ èébú ọmọ làkejì rẹ tóun náà sorí sí mi níṣẹ́ lọ́yẹ kẹjọ kẹjọ yẹn jẹ sórí jìn torí di à ń kó ọjà kì à ń gbé ọjà dìgbà ọ̀nà àwọn ẹni tó fẹ́ sórí ibú ni o ọ̀nà àwọn ẹni tí wọ́n fẹ́ kí tàwọn bàjẹ́ tó bá di lọ́la kìyàmà ọlọ́run dákun má jẹ́ àwọn o má jẹ́ tí wọ́n bàjẹ́ tó bá di lọ́la kìyàmà o ọlọ́run bàbá wa kásẹ̀ bàjẹ́ kúrò láwùjọ wa ọlọ́run sì wá lẹ́ni tí wọ́n máa nífẹ̀ẹ́ ara wa tí wọ́n máa fẹ́ dáadáa fọ́mọlá kejì rẹ̀ irú èyí tó ń fẹ́ forí ara rẹ̀ ọlọ́run bá kó sì wá lẹ́ni tí wọ́n máa ran ara wọn ọlọ́run ọba kó sọ ìgbésí ayé wa di rọrùn fún wa kó sì àlùkìyàmà wa náà ní rọrùn kó sì àti wàlìjánà wa ní rọrùn káwọn arántí pé ń bẹ nínú ta gbọ́dọ̀ máa mójútó ní gbogbo ìgbà torí ara àjọsìn tọ́lọ́run fi pa á láṣẹ ni pé ká máa sàṣàlátù fún aṣíwájú ẹ̀dá anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam fallahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid. وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد